ẹgbẹ́ our national party leader Akinyisa. now ìdí tí a fi pe ìpàdé yìí wọn ní tí ò bá nídìí obìnrin ò ń jẹ́ kó mólú kẹ tó lè rí àwọn national leader wa níbàdí nígbà tí gbogbo wa ti ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ ẹgbẹ́ yìí débi pé ẹgbẹ́ wa òun ló ń lékè láàrin ìlú tí tọmọdé tàgbà tí wọ́n ń tẹ́wọ́ gbà crisis wà nínú ẹgbẹ́ wa tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀ tí a bá ní ká wò ó ó ní tàbá mú ṣàkọ̀tún tá a mú ṣàkóso ìṣàkóso ló kù ìṣàkóso ló kù now ojúlọ́mọ ẹni tó lónù a ò tẹ̀lé crisis kankan nínú ẹgbẹ́ yìí àdàbà tó ń pọ̀ kéde bọ́ọ̀lù pẹ̀lú kókókó orí pé ẹni gbogbo àṣẹ àwọn tí wọ́n ń díje nínú ẹgbẹ́ wa nínú ilé àtọ̀tún òsì wọn sí ohun olùkókó àti ọmọ wa. ẹ sà ẹ lọ́kàlẹ̀ sà.

ti sọ ibi I was step down wọ́n ní no I was step down àwọn tó tún jẹ́ gọ́ọ̀fàdà látọ́ pé wọ́n. ọmọdé nínú ẹ̀ ṣe bí ọmọdé torí àgbọ̀ rẹ̀ nì ó ti wúwà bí àgbàlagbà tí àwọn èèyàn kárí sọ lórí field àti mẹni tó máa wọlé yes tí a bá sọ wípé àbísà ká máa tẹ̀síwájú lórí election yìí àti mẹni tó máa wọlé ò lè fẹ́ kọ̀ọ̀kan kó ṣe lásán tó gbogbo ọ̀rọ̀ òun làdé yọjú lónìí ó bá tó lù national leader. Thank you so much, brother. Uh, You're welcome, bẹ́ẹ̀ ṣe ń tukọ̀ ẹgbẹ́ yìí ọlọ́run á tukọ̀ ayé yìí you I must commend you both chief owó hands of barrister baby ṣe ṣe ẹgbẹ lọ́wọ́ àrùn yìí náà níta ẹ̀fẹ́ láti dé lọ́ra mú mi débẹ̀ bẹ́ẹ̀ ti kọjá àkàn tí a gbọ́dọ̀ pàápàá kò mọ́ra wa lọ́wọ́ nínú ẹ̀ yes ó ní ìlú tá a fi pilẹ̀ ó níbi tá a lè bá dé wọn á lè gbọ́dọ̀ ṣe nǹkan tó yes ah barrister you have done well ẹ dẹ̀ mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nígboro because you are youth ẹ̀rí inú ẹ̀rí ta you are kind of person tí àwọn èèyàn fẹ́ nípò tí mo mọ̀ pé ẹ̀dẹ̀ máa ṣiṣẹ́ takuntakun because you are vibrant and agile I can see that in you ọlọ ṣìbò ní kókó tó ẹ̀ ń ṣètọrẹ àánú. UNP latrọfis mọ wípé kìnnì kan ló yẹ ṣe you know what to do at the right time àwọn èèyàn fẹ́ràn yìí àwọn ẹnìkan la nílò nínú ìkúta ọ̀tá wa yìí sórí wọn pẹ̀sì àwọn a máa bá yín sọ ọ́ bí tó yẹ ká ṣe àwọn a máa ṣe because máa ń sọ máa ń sọ àwọn yẹ kó ṣe é ọ̀sán mi ọmọ wo yẹ àwọn àníṣà ẹni mélòó ṣé ẹ̀kọ́ dá wà mi ọlọ́run àjẹkẹ́ pẹ̀lú àṣà àkùbáyé pẹ̀lú àṣà ṣe rí àwọn delegates àwọn bẹ́ẹ̀ ni a dẹ̀ mọ ẹni tá à ń tẹ̀lé amẹni tá à ń tẹ̀lé ẹ sà èmi á bẹ̀yìn ni sà ẹ jọ ẹ jọ torí ọlọ́run ẹ má fọ́ọ̀sì èèyàn kan láti step down fẹ́nìkan ẹ jẹ́ kí fíìdì jọ́ọ̀jì nǹkan tó wà nílẹ̀ yẹ sà. àwọn kan láti àbí sọ̀rọ̀ wọ̀bí ṣe ṣọ́kọ̀ṣọ́kan kí ti kéré kí pàpù kan pẹ́kẹ́ sílẹ̀ lẹ́sẹ̀ wò pàmò fún ọdún ìdíje ọ̀gbìn. ẹ ẹ gúmánilà àjàfóyè ẹ ọmọ ọ̀tá ni wọ́n jẹ ìwọ what type of insult is that ìgbà ló bẹ́ẹ̀ ní kàyé bẹ́ẹ̀ yẹn kí ló ṣe ẹ̀yin náà tún lọ́rọ̀ kò sáyé ọ̀rọ̀ kò sáyé àbí ọ̀rọ̀ wọ́n ní kẹ́ sọ̀rọ̀. ẹ má bínú sá mo kàn ní láti wọ ọ̀gbọ̀gbọ̀ rẹ̀ ráìtì wo ló ní àgbàlagbà méjì mẹ́ta ń sọ̀rọ̀ ohun òrèlè pẹ̀jọ́ sá ọ̀ṣọ́rọ̀ ṣẹ́ Thank you ẹ rántí wípé àwọn fáìlì àfọwọ́ àbí ìdásọ́ ẹ̀ sọ. kó tó di pé national chairman sọ̀rọ̀ kí wọ́n sọ pé bí báyìí ni ẹgbẹ́ ń lọ mo kí party chairman national chairman youth leader uh, women leader àti gbogbo members uh, lápapọ̀ tí mi yọ ẹnì kọ̀ọ̀kan sílẹ̀ torí tó bá ní làákàyè tó gbọ́dọ̀ mọ̀ pé ibi báyìí làwọn leaders ẹgbẹ́ wọ́n fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀ wó sí ó kí ọ̀gá mi pàtàkì tí wọ́n kọ́ mi lóṣèlú tọ́dọ̀ ìwòpin dandandandan náà wọ́n lọ step fún un wọ́n á yà lórí àwọn tó kọ́ àwa ni wípé no restrict no surrender àgbọ̀dọ̀ surrender for anybody tàbá wa lose náà ká gbà ká má jà orí yìí mo kí ẹ̀yin tí ẹ fẹ́ mi mo dẹ̀ kí àwọn tí wọ́n tún sì máa fẹ́ mi lágbára ọlọ́run tolúwa ló máa ṣe <laughs> sá èmi ò bá sọ pé kí ẹ jọ̀ọ́ kí ẹ gbà láyè ó tẹ̀yẹ fọ́ọ̀sì àná ni kébìnrin ọ̀tí ẹ lọ sí fíìdì kí wo bí fíìdì ṣe máa ń rí <laughs> pé ẹ ká lọ sí fíìdì sá. by lose i do that kind of thing will appreciate my my job I left godfather mi kótó kó àná nìyẹn wọn ká má ká má ká má gbà ká má the faith kótó kó mi nìyẹn sorry. yes, ntí àdẹ kì í ṣe ẹni mo gbé wálé. Hmm. ṣé ẹ dẹ̀ pé ìyẹn ló máa solve situation because we are here to decide and we make decisions here mi rò pé ìyẹn máa work. bẹ́ẹ̀ wá wọ́n. no it won't work. ẹ má bínú pé mo ń bo yín lẹ́nu ẹ má bínú pé ẹ ń sọ̀rọ̀ tó ti ń sọ̀rọ̀ sáà constitutionally sáà ẹ òfin fi àyè gbà kí a lọ sí faith and i will love you and i will appreciate you tí ẹ bá lè jẹ́ kí a follow constitution wa sa tí gallantly no problem màá dọ̀bálẹ̀ fún mentor mi màá dọ̀bálẹ̀ fún godfather mi that's all and màá happy appreciate gbogbo àwọn tó follow me no problem sir. but what of ẹ what of ti àwọn delegate àwọn tó ń jókòó tá jókòó what of ti. Donc, I Now be silent, yeah. Oh, yeah. Agbani lẹ́kùn jàre. Bàbá ìta ò lè ẹ́fà step down fowó ní kókó láíláí ní fògùn ẹ̀dá rí.

báwo lè ṣe máa pè mí tí mi ní dá yín lóhùn mi ò gbọ́ ni ẹ má bínú. èmi náà mọ̀ pé kì í ṣe ọmọ bẹ́ẹ̀ báyọ̀lé lórí ọ̀rọ̀ kan tá à ń sọ̀bọ̀ láti mítìnì bó ṣe ń lé ẹ̀ báyọ̀lé má jẹ́ èmi àti ẹrú <laughs> má jẹ́ èmi àti ẹrú ṣòro ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣé understand ohun tó máa pè fún ẹni pé kò step down fún mi ṣé understand tó mọ̀ pé ọmọ kékeré òṣèlú ni ẹ èmi rẹ̀ ni mo fà ẹ wá sínú pátì yìí tó bá jẹ́ kí n ṣe ọdún mẹ́jọ tí mo fẹ́ ṣe tán kó wá lè wá ṣe lẹ́yìn mi ṣòtìyé jọ̀wọ́ tí bá ṣe ọdún mẹ́jọ yẹn gan o lè má ṣe kí n máa fojú sí bí n bá ṣe ń ṣe màá tún wá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan fún ẹ màá jẹ́ kó deputize mi wàá lè máa tẹ̀lé yẹn fojú sí bí bá dẹ̀ ṣe kọ́ sí fẹ́ ṣe fẹ́ wàá dẹ̀ bọ́ síbẹ̀ ẹ ìdákọ́dájà rẹ láàrin yàn àti o ti gbọ́ báyìí ká kó sáà ní wa nǹkan tí mò ń pè é fún tí mo fẹ́ bá ẹ kájọ sọ ní tùbí nùbí láàrin ara wa ṣùgbọ́n torí bí Yorùbá sọ pé òkú kì í wó ṣe mo really appreciate bí ẹ ṣe gbé sílẹ̀ oh. because tó bá jẹ́ lómìn ni ìjà ló máa ma jà pé ah ọmọ tí mo mú wá ọmọ tó yẹ pé mi ni mo train ẹ bó ṣe ń ṣe òṣèlú a mọ̀ pé kò mọ̀ tó wà eh, ṣùgbọ́n sà ẹ má bínú ṣe rí ẹ̀yin náà lè fi ẹsẹ̀ mi sí orí òṣèlú yìí tí mo dẹ̀ ń tọ́ eh, tó dẹ̀ fi wù mí tí àwọn tí wọ́n wá tì mí lẹ́yìn tó jẹ́ àwọn youth tí wọ́n wá sọ wípé àbárísà báyọ̀ làwọn fẹ́ fúnra wọn náà wá kódà fẹ́ gbọ́ sáà ṣe rí pé mi ò lówó lọ́wọ́ fọ́ọ̀mù yẹn gan àwọn youth àdúgbò náà dáwó tọrà fún mi nítorí pé wọ́n ní kí n lè lọ represent àwọn ń bẹ bí mo ṣe máa ń ṣe fáwọn bí mo ṣe máa ń tọ́jú àwọn bí mo ṣe máa ń gbà wọ́n nímọ̀ràn sáà jẹ́ kí wọ́n sọ nǹkan fún yín ṣe rí ẹ̀ wọ́n ní oko kì jẹ́ ti bàbá tọmọ kó bẹ́ẹ̀ ni ẹ má bínú sá o yorùbá tó wá sọ̀rọ̀ kan sá wọ́n ní àparò kan kò ga jù kan lọ àfi tó bá gorí èmi náà mo tún ní ẹ má bínú sá ah, wọ́n tún máa sọ àkọ́kọ́ yìí pé ṣe rí èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra kó máa ṣọ́ mọ́tò wọ̀ tí ó lọ́wọ́ mọ́tò adití tí ó bá fẹ́ tọ̀ kò ní gbọ́ o tí ó dé bus kò ní gbọ́ o ṣóyè sà. èmi náà ni mo tún nìyẹn o. with due respect sir with due respect sir my godfather sir ẹ má pinnu máa wo pé. ẹgbẹ́ òkè kò kù sówó kan náà tí mo fẹ́ ná mo kàn fẹ́ lọ bẹ̀ náà kí n try bí ọlọ́run ọba ti fẹ́ tí ìbádá wọlé fine ìbádá wọlé fine ẹ jẹ́ ká ṣe kí ni ẹ sà chief chief ẹ jẹ́ ká pàdé báyọ̀ ni èmi àti ẹ pàdé báyọ̀ ni òun fi bí wọnú mọ́tò wà ní ẹ báyọ̀ ni báyọ̀ ni báyọ̀ ṣe èmi ló fílẹ̀ ló ń wọ́n nígbà lọ àbí kí máa dá gbó kí máa dọ́rọ̀ sọ àbí. Nípa ìṣeré rè ṣá, èmi ń bá Báyọ̀lé sọ̀rọ̀, ó fi mí lẹ́sùn rí ju ó drivers. Àbí òun ló lọ lójú ara ẹ̀ yẹn o. Ìwọ tó ti mọ̀ òṣèlú rárá tó jẹ́ ọmọdé òṣèlú sì ní ẹ́ bébì báyìí nìyẹn ká dẹ̀ fọ̀nà hàn ẹ́ òun bẹ́ gìràgìrà yẹtìrì báyìí ṣe ríre o èmi sọ ọ́ sí i bó ṣe bó ṣe no problem ojú ajá máa rí. silence killer no be silence killer ogojú ọ̀dẹ̀ ó yá silence killer akọni ọkùnrin ó. Oh, ayé ah, eh, eh, eh, ayé ò fẹ́ ní fọ̀rọ̀ o torí bá ti wáyé. nira o. Mo ti mú bàmí ní ṣògo. Ṣé ṣe If na so you go do, you go do. What they say you go do, you go do. Na so you go do, Bamio. Turaye, Kali Foro, Aye, Aye. Mo gbọ́dọ̀ bá yín sòótọ́ ọ̀rọ̀. Torí àwọn ní tí ọmọdé bá kéji nígbó àgbà ló máa mọ ibi tó máa wó sí and at the same time pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń pa àwọn okòrò pẹ̀lẹ́ bíyàn bá fi ẹ̀sán ṣe àjásí ibi tí ò yẹ kó jásí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú pátì wa èmi ò fẹ́ àná ah, ọ̀nà kì í ṣe nǹkan mi dùn sí torí bá ṣe dá ẹgbẹ́ yìí sílẹ̀ kọ́ leléyìí kò dé gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ a máa ń fi tùbínùbí yanjú àwọn nǹkan tó bá yẹ kó rí níta bá fẹ́ ní a máa ní ó yá you go ìwọ dúró náà gbọ́dọ̀ ṣe rí nìyẹn kí ló wá dé tó wá máa fẹ́ di orí yín táwa fẹ́ di rúdurùdo náà as it is now màá fẹ́ kí ẹjọ́ pé kẹjọ foríkorí kẹ́ decide láàrin yín ẹni tó máa lọ kẹ́ni mid kẹ́ni kejì dé deputize ẹ̀ that is what i want. torí tí ẹ bá lọ ń jà tí ẹ lọ ń fa wàhálà ẹ máa fún àwọn opposition party ní opportunity ni and once they come in wàhálà bá dé ààrẹ ní fẹ́ kẹ́gbẹ́ yìí ó tún ká kẹ́gbẹ́ yìí ó bàjẹ́ ọgbọ́n la fẹ́ dá sí i. ṣẹ̀rí nǹkan tẹ̀mí ń sọ fún báyọ̀ nílé tí ò fẹ́ gbọ́ lẹ́nu tẹ̀ náà tún sọ yìí ṣó ti mo ti pè ní kọ̀rọ̀ mo pè ní bàbá kò fẹ́ gbọ́ ṣó ti yé tẹ bá wò lùtà wá yìí àwọn àgbàlagbà ló ń ṣèlú yìí àwọn òde làgbẹ́ ẹgbẹ́ tá à ń sọ̀rọ̀ pa àwa ẹ̀rọ làgbẹ́ ẹgbẹ́ mo ti pè mo bá sọ mo ní wo bí o èmi ni mo mú ẹ wọnú òṣèlú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ǹkan èmi tí mo mú ẹ wọnú òṣèlú ipasẹ̀ mi ló yẹ kó máa tẹ̀lé mo dẹ̀ wá ń bá ẹ sọ ò wá fẹ́ gbọ́ sí mi lẹ́nu mo ní kó deputize mi ò ní rárá ẹ̀wù kan tẹ̀ sọ sí ẹ wa ò yàtọ̀ rárá because nǹkan tó ń ṣe kò yé mi kò yé mi ẹ bá sọ̀rọ̀ kó gbọ́ kó má jẹ́ ká lose election yìí o. bóyá tẹ bá dẹ̀ bá sọ bóyá ọlọ́wọ́ á kó gbọ́ because nǹkan tó ń ṣẹlẹ̀ kò yé mi sí. ká ṣe nítubí ìnùbí ká ká mọ tá à ń ṣe. òbí èmi ti gbọ́ tèmi òun ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ eighty four you have anything to say yeah. I don't have much to say um amaki pé ṣe ilé àtọ̀wọ̀ tí àgbà lágbára Ọlọ́run gbogbo ọpọlọ tẹ́ fi ń tún ẹgbẹ́ kò ní dàrú um, kò sí ọ̀kan tó wà nù kí step down fún wọn wọ́n sọ àwọn kankan lẹ́ẹ̀kan wọ́n ní àwọn àgbà ló ń tọ́jú fine àwọn àgbà tó ti ń tòlù láti bí iná ìbò náà bá lùwà dé tó jẹ́ pé ṣe làwa ń fi ọdún wé ọdún ṣe rí àti step down kọ́ ni yíyù tó wà lẹ́yìn ṣùgbọ́n àjẹ́ndà tí wọ́n yàtọ̀ sí ti tèmi àjẹ́ndà títí wọn ni kájọ sí kájọ jẹ́ títí wọn ni pé kájọ bù fúnra wa tó bá ti débẹ̀ nítorí ẹ̀ làwọn èèyàn ṣe sọ́pọ́ọ̀tì chief pẹ̀lú owó pẹ̀lú raburabu owó ńlá gidi gan náà ti ń pín náà ti ń nà ẹ jọ sà tí chief bá wá débẹ̀ tán sà gbogbo àwọn tó ń fún wọn lówó tó ń sọpọ́ọ̀tì wọn yẹn àwọn owó aráàlú tó yẹ ká fi ṣe nǹkan sí ìlú tàbí ká pe èèyàn tó yẹ kó lè ṣe ọ̀nà dáadáa tàbí kó jẹ́ kó lè construct dáadáa àwọn yẹn màá náà máa gbé fún tọkọ̀ máa ṣe nǹkan tí kò dáa tí ò bójúmu ní owó ìlọ́po ìlọ́po ìlọ́po owó tó yẹ pé pé ẹyọ kan báyìí la máa fi ṣe nǹkan tó dáa tó ní mí nì sáà mo kéré sí yín lóòótọ́ ṣùgbọ́n ìlú iná ni mo dàgbà sí ìlú iná bí mi sí nígbà tí wọ́n bí mi láti primary school tí mo fi dé university tí mo fi ṣe tán sáà àwọn ọmọ mi tó wà ní nursery school ń lu ìtòtẹ̀jẹ̀ private sáà primary school owó ìkànnù wọn ó ti ká gbogbo tí mo fi lọ skul tán tí gbogbo adé mọ̀ sá public school ẹ̀ lọ sá public school ẹ̀ náà lọ ẹ wá béèrè ibi táwọn ọmọ yẹn wọ́n wá sí so public school wa gan ti wá tẹ́ wọn lọ́rùn pẹ̀lú àwọn ọmọ wọn mọ́ abẹ́gẹ́ta ẹ béèrè ibi tó wà abroad wà táwọn yẹn tí wọn bá lówó mẹ̀kúnnù lu wọn láti tún lu wọn ṣe wọn kọ mọ ọ lọ. ayé torí ayé gbogbo kan ní àsìkò ayé ìgbà yẹn nìyẹn wọn ò ní ká kàǹpé òótọ́ bá ẹ sọ ni kó dáhùn. sà àbá bẹ́ẹ̀ sọ sà. Um, my submission is this. Ibi tí mo ti dúró yẹn náà máa ti béèrè. Omidà, iná dà. Ṣùgbọ́n àwọn náà lọ máa máa lọ́kìlọ́kì. Ìtẹ́bi fẹ́ ṣe fún ọ̀dọ́. Kọ́mọ́ kàwé kó ríṣẹ́. Ìtí ò bá fẹ́ kàwé kó lọ kọ́ṣẹ́. Ká support ẹ̀. Ká dá ìgbà padà sí public school, government school wa kó wà, federal school wa kó wà àwọn nǹkan tó ń jẹ́ kí ìlú dúkọ́ wà ṣé tọ́nà bá dáa tómi wà tíná wà aráàlú ara tù wọ́n ara tù wọ́n ìkan tèmi ń sọ nìyẹn o ẹ̀jọ́ ẹ̀jọ́ òun níbẹ̀ tó ti máa ní mo deputize wọn àwọn ọmọ máa pàṣẹ mi ìdẹ̀ nílé gbó wọn lẹ́nu sáà á máa jẹ́ kí n sọ ilé ìsà máa appreciate tí ẹ bá lè fàṣẹ sí kẹ gbà wípé kémi àti godfather mi kájọ lọ sí field fine tí bá lose fine i will take it in good faith táwọn náà bá dẹ̀ lose no problem kó tó bá need lọ́wọ́ mi iná àfiṣe fún ọ kò ní jẹ́ ọ̀nà kínní ni ṣó ti yé sà. and you have a good point ọ̀tá bá ní ká wò ó politically uh, <laughs> mi ì fẹ́ sọ̀rọ̀ jù kódà pé mò ń gbè lẹ́yìn ẹnìkan but he brought you. So, if you say good, is it okay by you? Sure, wa okay? Èmi àti Ike lọ sí field. Èmi àti Ìjọ lọ sórí field. Àrífín nìyẹn. A gbọ́dọ̀ yanjú ara wa ọ̀rọ̀ ara wa ń lé ni. Kí ló ta àníyànjú ẹ̀? Ní láti kẹ́sọ̀ rò dé. What if you say, ṣe pàdé ní kejì? No problem. Àbí? Is there any problem? no problem. kò ní ṣàlàyé dáadé o ọrùn tó máa gbalẹ̀kẹ̀ o kò ní ṣàlàyé gbalẹ̀kẹ̀ o. bánú sọ bánú sọ bánú sọ bánú sọ tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣì wà lẹ́ta sọ̀ṣà àti ìyọ̀jú ẹ̀ ẹ lè máa lọ bẹ́ẹ̀ yẹn ó yẹ kẹ́ ẹ sojú abẹ́ kò fún ni agbájá gbọ́dọ̀ bá wọn jẹ́ ẹ̀. Ah, o pé kí n sojú abẹ ní kò. yes. marshal. ẹ̀wọ̀ ẹ tẹ̀ try o ẹ try but ó yẹ kẹ́ ẹ sọ délẹ̀ délẹ̀ fún mi. ọ̀nà nà àmì ní ṣe bẹ́ẹ̀ yẹn. kí ló dé. Ah, tí n bá ṣe bẹ́ẹ̀ oh, ó ti máa suspect tó ṣẹlẹ̀ ah, wọ́n ní ojú làgbàlagbà máa ń yá àgbà kan kì í yánu don't you know that ṣé tí n bá ní mo lọ pàṣẹ fún bẹ́ẹ̀ yẹn a ti rí i pé gbàgbàgbàgbà pé mo wà lẹ́yìn ẹ̀ kò dé dá ó lè bẹ́gbẹ́ jẹ́ mi ò ní fẹ́ ṣe nǹkan tó máa da ẹgbẹ́ rú now bó ṣe ń ṣe yẹn èmi ti ń rí i wípé kò fẹ́ gbà lẹ́rọ̀ fún ẹ yes ìwọ dẹ̀ ṣe òṣèlú náà ó ti ṣe òṣèlú tipẹ́ ọmọ tó bá ọ̀rọ̀ bá ti ní báwo ọmọ tá máa gbé náà tí ó bá lóun ò ní gbà lẹ́rọ̀ ẹ wàá mú lélẹ̀ fún. kí mú lélẹ̀ ká owó bọ̀ ká ti òṣèlú ká tẹ̀sẹ̀ òṣèlú bọ̀ délẹ̀ délẹ̀ fún. the ball is in your court. ọ̀rọ̀ yẹn ti yé mi. my leader. my leader. all right. tó gbàgbà lẹ́nu ká tí bí èmi bọ̀ máa náwó máa ná ara máa ná everything báyọ̀ lé wọ́n bá ẹ sọ lẹ́rọ̀ lónìí gbọ́ báwọn ni. leader ẹ̀rọ ọwọ́ mi ẹ̀rí ọwọ́ mi. Et puis à maté, la maté, oh la maté, orito matade, eh, koni ṣàlàyé tade o, ọrùn tó máa lò gbàlẹ̀kẹ̀ o, koni ṣàlàyé gbàlẹ̀kẹ̀ o, orito matade, koni ṣàlàyé tade o, ọrùn tó máa gbàlẹ̀kẹ̀ o, koni ṣàlàyé gbàlẹ̀kẹ̀ eh, o. Ẹnu ẹ̀ náà wà lọ́wọ́ à ń ṣe lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó dẹ̀ mọ̀ pé ẹni tó wá fẹ́ jẹ inú àpáta òkú ẹnu àké no no no no no no issue no problem the only issue tó wà lẹ́ẹ̀ ni pé ṣìfowó ni kókó ó ní dandandandan kí step down fún un àárín ẹ̀ ò dẹ̀ possible. èèyàn kì í wọ odò kó tún máa kí bí òtútù inú mi dùn pé o fún mi good advice but má fòyà má bẹ̀rù just be prayerful máa gbàdúrà àdúrà kó máa fi ràn mí lọ́wọ́ ṣó ti yẹ ṣáà mi ṣọpá ọmọ mi tó wà lọ́dọ̀ ẹ̀ má mi tọ́jú wọn dáadáa kẹ́ dà very careful ó tọ́ tẹ́yìn bá ti save am cool you know all right all right darling I love you so much. Mama, grandma. All right.

tẹ́gbẹ́ fi jẹ́gbẹ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé àsìkò olóṣèlú la wà yìí ni wọ́n wà àdìmọ́kọ́ ṣe jẹ́ láàrin ẹgbẹ́ pé ọ̀kan pàtàkì nínú ọmọ ẹgbẹ́ ni wọ́n ọ̀nàrẹ́bù ni wọ́n wà wọ́n láwọn léèyàn kan tó fẹ́ ká ṣe àtìlẹ́yìn fún ẹ wo ọ̀nàrẹ́bù ẹnu onípọ̀n láti ń gbọ́pọ̀ ẹ ṣàlàyé fúnra yín. ojú ayé pé ẹ̀dá ṣíṣù ojú ayé pé ẹ̀dá ṣíṣù ojú ayé pé ẹ̀dá ṣíṣù ẹ ṣé ẹ̀yin ẹgbẹ́ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ yìí pé àwa agogo ló ń pè láyé ojú ayé ló pè yìí ló pè yìí ẹ jọ ẹ ṣàánú mi mo sábà bá yín ni wọ́n ní yeye ọmọ ní gbọmọ ìrèpẹ̀rẹ̀ ní gbọmọ ọ̀hún mi là ojú ayé pé ojú ayé pé ojú ayé pé ẹ wá gbọgbẹ̀du àwa ìta pé èrò pé ẹ wá gbọgbẹ̀du àyàn ẹ jọ èèyàn mi yìí tó ń jáde fún gómìnà ìpínlẹ̀ yìí òun ni mo jẹ́ chairman party ẹ̀ mi ò lè fẹ́ kójú kó tì mi ò lè fẹ́ kójú kó tì torí pé tójú bá ti tì ojú ti tì mí tójú bá dẹ̀ ti tì mí ojú ti tì gbogbo ẹgbẹ́ o ojú òde ni tiwa o òun ni mo fẹ́ bẹ̀ kẹjọ torí pé èèyàn mi gidi ni kò dé ní yàfi bí ṣòro rẹ bó ṣe jẹ nìyẹn. ojú ayé pé ẹ̀dá ṣùṣù ojú ayé pé ẹ̀dá ṣùṣù ojú ayé pé ẹ̀dá ṣùṣù olórí ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín yàtọ̀ sí ẹgbẹ́ tó ṣe mú yàn wáyé. Ah, ah. ṣé báwa náà la gbẹ àwa la yé ẹni tá a bá ti ní kó wọlé báyìí òun náà ló wọlé. ẹjọ́ ìyá wa ẹ torí ọlọ́run ẹjọ́ mo gbóṣù bẹ́ẹ̀ jọ ẹ bá ń fi tọwọ́tọwọ́ tẹsẹ̀tẹsẹ̀ tàṣẹtàṣẹ ẹ bá ń fi gba ẹni yìí ẹjọ́ mi ọlọ́run. ojú ayé pé ẹ bá ṣùṣù ojú ayé pé ẹ bá ṣùṣù ojú ayé pé ẹ bá ṣùṣù. ẹ̀yin ẹlẹgbẹ́ mi nǹkan tí àáfà yìí èmi ò rí bí nǹkan tí ó le àwa tá à ń jáyé náà lélẹ̀ ẹni tọ́lẹ̀ mú wá yìí tí honourable mú wá mo mọ̀ pé ẹni tí wọ́n trust ni ó dẹ̀ máa ti wà láàrin àǹdí àbájẹ́ ìbájẹ́ ká pé wọlé kí ó fẹnu ẹ̀ wá sọ nǹkan tó bá wa. awo ẹ ló mú wọn ojú ayé pé ẹ̀ka ṣíṣù ojú ayé pé ẹ̀ka ṣíṣù ojú ayé pé ẹ̀ka ṣíṣù jókòó. arákùnrin. kí lorúkọ rẹ. orúkọ mi chief owó ni kókó. mo kàn béèrè ní àti mọ̀ tẹ́lẹ̀ torí pé gbogbo pósítà ẹ̀ la ti ń rí káàkiri ọ̀nàrẹ́bù ni wọ́n mú ẹ wá èèyàn pàtàkì dẹ̀ ni wọ́n nínú ẹgbẹ́ yìí hmm. wọ́n náà fẹ́ ká ṣe àtìlẹ́yìn fún ẹ wo inú ayé ni wọ́n mú ẹ wá o àwa yìí náà là ń jáyé ẹni tí ayé bá dẹ̀ ṣe àtìlẹyìn fún kọ́ òun ló jẹ́ èèyàn ẹ̀yìn ẹgbẹ́ mi àbí kí lẹ́rìí sí. bẹ́ẹ̀ni. ẹ ẹ ṣe gan ṣe ẹ bí èmi náà ṣe wá bí èmi náà nígbàgbọ́ nù yín àmọ́ tí n bá fi lè wọlé. Ah, ah kò ń ṣe tẹ bá lè wọlé ẹ ti wọlé ẹ má máa dọ́gbẹ́ tẹ bá lè wọlé ẹ ti wọlé. àwọn bá wọlé bíi ti báwo sọ pé ó ti wọlé ó ti wọlé ó ti wọlé wọ́n ní kókó ti wọlé. Ah, ṣé wàá fẹ́ gbọ́ hmm, ó tún ro. ká tó tẹ̀síwájú ó lè tutù kan tá a ṣe ètùtù yìí a máa nílò àwọ̀tẹ́lẹ̀ obìnrin ọgọ́ta sixty. ọ̀nàrẹ́bù. Eh, àwọn tẹ́lẹ̀ tó ń sọ kò ń ṣe skirt o kò dẹ̀ ń ṣe brazil o kò ń ṣe shimi pátá pátá tí wọ́n ti lò tó ti gba nǹkan sára dáadáa sixty ló bá tán. pátá obìnrin sixty kékeré nìyẹn àtàwọn ọmọ ẹgbẹ́ wọn kọ́ gbòòrò wọn kọ́ gbòòrò àtàwọn ọmọ wọlé lóríṣiríṣi. ẹ̀ẹ́dẹ̀ ọmọ ajẹ́ bẹ́ẹ̀ lálẹ́ àá máa pe pati ni wọ́n máa ṣe àwọn ọmọ yẹn wọlé. ojú ajẹ́ ojú ajẹ́ ojú ajẹ́ grace wa ìwọ náà rẹ̀ ló fi lára mẹ́fà mọ̀ tí màá ní lọ́sùn máa ní kí ìjà rẹ̀ ọkọ lọ rẹ̀ bí wọ́n bá wà ní kíni kò máa gbé bọ́ọ̀lù rẹ̀ bọ́ọ̀lù àkọlówó wà ní ìlú àwọn èdè wọn tó mú àrùn ṣé kíni ṣé ló ń bọ́ jà ó ń jà sára wọn tó ṣe bọ́lá bọ́lá ayọ̀ rẹ̀ rẹ̀ ànábì bàbá ṣoṣo wọ́n dẹ̀ máa rí ṣoṣo ṣe rí ẹ̀yin fún ara yín bí mo ṣe ń wò yìí kò dá kéèyàn ṣọ̀tẹ̀ ẹni bá ṣọ̀tẹ̀ ó máa rù kéegun ni o ó máa rù kó eegun ni ṣe wá rí ní báyìí ẹ máa wá wọ̀ gbòòrò lọ báyìí bí sẹ́ bá ti lọ́ bá ti ń sọ̀rọ̀ Davis ní gbangba ní kọ̀rọ̀ ẹ̀kú ìyàwó pa ẹ̀ wọ̀ pa ẹ̀ pa wọ́n dànù that is number one nọmba two eh. tẹ bá níbi tó bá lẹ pósítà ẹ mọ tàbí tó bá gbé bánà sí ẹ yá dànù ló eh. ti yẹ yín òṣèlú tó wà lẹ́yìn tiwa kankan ni o kò eh. dẹ̀ gbọ́dọ̀ já mọ́ wa lọ́wọ́ gbogbo tá a bá gbà òun la máa fún ẹgbẹ́ ọkọ tí mo sọ fún yín ẹ wo bí tẹ bá iṣẹ́ bá yẹ kẹ́ ṣe ìwọ fúnra rẹ bó ṣe wà yìí ṣe fẹ́ sá o. Ah! olúwa mi ò wà bẹ́ẹ̀. ọkùnrin ah! náà ọkùnrin àti ọkọ̀ kìí ṣe òkú. àtúrà ah! ọ̀rọ̀. tẹ bá ṣiṣẹ́ fún mi wọ́n yẹ kẹ́ ṣe ẹ̀yin gan máa ṣe kí ni ẹ̀ máa rí reward adé ṣe náà máa ti pè. ẹ mi jẹ́ ẹ̀rí ẹ̀ ọ̀nà. mo ṣe máa jẹ́ ẹ̀ nìyẹn. ọmọ púpọ̀ ọ̀nà àìlọ́ọ̀dì ọmọ àti ọmọ àti ọmọ ẹ ìwọ tó bá mẹ́mí rẹ̀ dáadáa ó jẹ́ wọ ló mẹ́mí rẹ̀ ẹ̀ ọ̀nà sì wà. kẹ́tẹ́ kẹ́tẹ́ bá a bá ti lẹ́tọ̀ọ́ ìpàdé òbí òbí ìpàdé òbí òbí ẹgbà ńlá ni wọ́n borí ayàmàkà wọ́n gbé lẹ̀lẹ́ sọ́mà jẹ́ àtẹ̀rúgbàjá wọ́n gbé káwọ́ ògúnwó ọ̀bàrà lórí wọ́n bọ́rọ̀ ìlọ gbogbo àwọn tí máa bọ́ fún gbá ìdíje ìlú ògúnwó ọ̀bàrà lórí wọ́n máa bọ́rọ̀ ìlọ nítorí ogun ni wọ́n gbà wọ́n dókè odò wọ́n dókè ògún lálábẹ̀bẹ̀ yìí àwọn tẹ́ ẹ̀jọ́ ń fọ orí gbárí lórí ọ̀rọ̀ ògúnwó ọ̀bàrà kan bọ́rọ̀ yìí lọ nítorí kí ni mo ti fẹ́. ìfàdé òní o gbogbo àwọn tí ń bá bọ́ forí gbáyé lórí ọ̀rọ̀ ògbó ògbúrò ọ̀gbàrà ló ní àbọ̀rọ̀ yìí lọ ògbúrò ọ̀gbàrà. ṣífò ní o torí rẹ mo ṣe gbẹbọ lónìí olúwe sì wá lè sí mi ní mọwọ ẹ̀rà ìjìdé àwọn wọn tẹ ìkòkò nífà ìkòkò ìfọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ̀ lásán adíáfúnládì tí sóńgbàjámọ̀ ẹranko òjọ́ tí ládì bá fọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ́ẹ̀ranko ńlá ní fi jẹ nítorí tí kò ní mo fi gbẹ́bọ̀ yìí gbogbo àwọn tẹ́ ẹ jọ ń dipò ìbò yìí ìwọ ni ọlékè nítorí ìkéke ní lékè ẹrù. ìwọ ni olékè gbogbo wọn gbogbo àwọn tí ń bá wá forí gbárí pẹ̀lú ọ̀tá robi ru ọ̀pẹ́ kọ́ ọ má débi bẹ̀ àṣẹ̀wúgbàjá wọn pe ìkáwọ́ ẹgbá ńlá ni wọ́n porí àyànmọ̀ kan wọ́n pilẹ̀ lẹ̀ ògbúrú ọ̀gbàrà ló ní kí wọ́n bọ̀rọ̀ yìí lọ ògbúrú ọ̀gbàrà nítorí kọ́kọ́ lórí náà wọ́n ní ọgbẹ́gbà orí òkè. táwọn èèyàn bá kọ̀ dásorí kunkun tó bá dọjọ́ náà káwọn èèyàn kó sínú wọn ká lọ́ọ́ dìbò fún ọ. gbogbo ìbùtán bá dì lọ́jọ́ ọ̀kùn wọ́n ní ọgbẹ́gbà orí òkè wọ́n ní kíbo rẹ̀ ò lé tá máa bẹ́ wèrè ilé ká lọ́ọ́ dìbò fún ọ tá máa bẹ́ mẹ̀sí àbùkúni ká lọ́ọ́ dìbò fún ọ tá máa bẹ́ mọ̀rin àgbàdà ká lọ́ọ́ dìbò fún ọ tá máa bẹ́ lórí ta mẹ́ta àgbà àṣàlá ká lọ́ọ́ dìbò fún ọ lọ́jọ́ ọ̀bù kọ́ gbégbá orí òkè o sífò ní o kẹ́bọ̀ fún kẹ́bọ̀ dà kẹ́bọ̀ dájú lẹ́ọ̀mù kúròkèrè káwọn èèyàn tẹ́wọ́ gbẹ́bọ̀ yìí o killer silence killer. akọni ọkùnrin o ẹni ọbí ni pínta ni o àjùmọ̀bí kọta hánú ọ̀pọ̀ àfojú bá ah, mi ṣe wọ́n tún wá fọ́ọ̀kọ̀ dání o. Ibi la máa dé la máa dé, ooo la máa dé. Orí tó máa dádé, kò ní ṣàlàyé dádé. Orin tó máa balẹ̀ jẹ́. A ti báṣẹ́ jìnnà, a ti bájẹ́ jìnnà. Gẹ́gẹ́ bí ẹni tẹ́ ń wò yìí, woman leader. Party leader nìyẹn. Àwọn náà mo fẹ́ kó wá torí pé gbogbo àwọn ará ọjà pátápátá àwọn ìyálọ́jà owó ní kókó ni wọ́n ń ṣe. kí wàá lọ ṣe. kí tí wàá sọ̀rọ̀ kan fún yín ṣe rí olórí burúkú ti bí yẹn èyí tí ìran òjòyè ìlú rí lọ́pẹ́sọ̀ wípé kó wá kó wá jẹ gómìnà lù wọ́n ti padà lẹ́yìn ẹ̀ ayé gbọ́dọ̀ padà lẹ́yìn ẹ̀ wọ́n ti padà lẹ́yìn ẹ̀ ńṣe ni ọlọ́run dìdí rí kó tó sọ súná yín pé owó ní kókó lágbọ́rọ̀ lọ́ọ́ èdè máa Ah, bó ṣe jẹ́ nìyẹn. ẹ wo bí ìjàgbá tiẹ̀ ti sọ̀rọ̀ ní ìyàrá kẹrí ẹ ṣàmà nígbà tí mo ti nírú yín lẹ́yìn ọkàn mi ti balẹ̀ <coughs> ọkàn mi ti balẹ̀ ta ló máa ríru yín tó máa lóhùn ah, lẹ́yìn àtìlẹ́yìn owó gbogbo ẹ̀ ṣiṣẹ́ ni. lágbára Ọlọ́run. wá wá lọ́lẹ̀ wà mo rìn ìṣẹ̀lẹ̀ máì kan mi ah dídá àwọn obìnrin lè wá níta yẹn dídá gbọ̀rí kó yẹn kí mi fowó díwọ̀n ẹ mọ̀ fowó obìnrin mọ̀ owó obìnrin mọ̀ dídá àwọn obìnrin yìí lè ti wá dá àmọ́ kọ́tẹ̀ wà fáìn rárá mọ́ bá a mú owó wá dédé wọn bẹ́ẹ̀ sì ní ifá ikọ́ mi tú ṣọ́ọ̀pù governor. Ah, àpò ẹni ti joro hmm. ẹ̀fọn ẹni náwó sí ká lè mú wọn yẹn ká lè túbọ̀ fi dí wọn lẹ́rú owó bìrẹ̀ mọ́ gẹ́gẹ́ bọ́ orúkọ ọ̀wẹ́ owó ní kọ́kọ́. wá jáde máa ń lè dà èrè tí mo gbà kò tí ì dìbò mo ti mọ̀ pé máa náwó owó wà nílẹ̀ owó wà nílẹ̀ ní owó lọ́wọ́ mi máa fún yín èmi ò ń tó ló ṣí èèyàn láyé láyé tó ti yé tí mo fẹ́ dìbò tí mo ti mọ̀ pé mo fẹ́ dìbò gọ́fúnà dẹ̀ ni a máa náwó yẹn débi tó yẹ ká nọ̀ dé ká nọ̀ sọ́ọ̀tún ká nọ̀ sọ́ọ̀tún ṣàkóso àgbà tiẹ̀ ṣàkóso àgbà tiẹ̀ láfi kọ̀rọ̀ àwọn èèyàn wa ẹ̀yin kọ́lẹ́ ẹ̀dùn wọn sọ fún wa kówó wà ńlẹ̀ gbogbo wa la mọ̀ pé owó ni kókó rèé owó rèé ṣùgbọ́n ẹ wá gbọ́ o ká dúpẹ́ lọ́wọ́ eyín tó jẹ gbúgbúrú abọ́kàntán o bọ́bá rókùtà yóò gbìyànjú ẹ̀ wò ẹ mọ́riwo táwọn aráàlú ń pa wọn láwọn òṣèṣèlú onírẹsì owó gọ̀ọ̀gàn làwọn fẹ́. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ àwa àti bá wọn aráàlú àti bá wọn ìyá àti bá wọn. bẹ́ẹ̀ni. àmọ́ tó fẹ́ àmọ́ kò sí kọtẹ́dà fi láyé ju owó lọ gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ pé orúkọ bẹ́ẹ̀ ń sọ náà owó ni kókó ni owó ni kókó ni gbèsè ayé ẹ̀dá àwọn máa fi owó tọ́jú ìlú yìí ni a máa owó tún lù ṣe ni àwọn òkú owó jẹ. àwọn abẹ́rẹ́ náà wà ní ìlànà lẹ́sẹ̀lẹ̀ sí kò tẹ̀sẹ̀ tó kówó jẹ wọ́n ń kówó náà ni a máa fi ṣe a máa fi ṣe infrastructure ní infrastructure ẹ̀jẹ̀ ìjà ẹ̀sìn kankan ẹ jẹ́ kí n já ẹsìn kankan inú mi dùn àwọn èèyàn mi tó wà bí lónìí torí tí èèyàn bá sọ yìí pé kọ́lọ́n kó ṣẹ̀rí òun kó ní kéèyàn náà jẹ́rìí òun ó dífá fún ẹni tó ń bá yàwó àbúrò ẹ̀ sọ̀rọ̀ nù yàrá ṣe ló yẹ kó ṣílẹ̀kùn lẹ́ o twenty million tí ẹni ká fún àwọn ará abúlé kò ṣọ̀fẹ́ àbí twenty million kan ṣẹ́ǹdì gbogbo ẹ̀ la kó jíṣẹ́ o. Ah, ah. ọ̀fẹ́ ń jẹ́rìí olóòótọ́ lè mọ́ kí mo ń parí ah. kẹ́rin wọ́tẹ́ ìṣe ìnáwó gbẹ̀lú ní ìwọ́dù ẹ̀wọ́n ní ṣe rí mọ́tò tẹ́ni ló yẹn kò fẹ́ tẹ́mi lọ́rùn ẹ gbọ́dọ̀ gbà mí. ọkọ mi ti sọ bẹ́ẹ̀ onílé kóòtù kan tó kọ pàdé yẹn. ẹ mi ẹ jẹ́ máa lè bàtújù yẹn lọ. ẹ gbà nígbà. ẹ wò ẹ wà àtàwọn náà. ẹwé nìyẹn ṣá. àtàwọn

security, family. Anyway, I'll keep you posted. Nico, my love. Go, Nico, my love. Oh, silence, killer. Oh, silence, killer. Silence, man. No, silence. MPP Modern People Party MPP Progress We shall all progress in Jesus' name. Amen. Ah, ṣókí lọ̀rọ̀ ni. Àwọn àgbà bọ̀ wọ́n ní igi gogoro má gúnni lójú àti òkèrè báyìí láti ń wò. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Then kí ni òkèrè tá a fẹ́ máa wò yẹn ni pé láti ìsìn lọ́la gbúdọ̀ ti máa prepare ara wa before the election date ẹ wo bí ìgbà òkùnkùn ti lọ ìgbàmọ́lẹ̀ la wà ẹ jẹ́ kí ìgbàmọ́lẹ̀ tí a wà ẹ jẹ́ kó kárí gbogbo àwa tá jẹ́ youth pátápátá àmọ́ ẹni tó yẹ nípò àmọ́ ẹni tó yẹ kó wọlé àmọ́ ẹni tó lè jà fún ẹ̀tọ́ wa ta lẹ́ni ọ̀hún ẹni yẹn ni àwọn ni barista wa Bayọ̀nlé Davis ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ kí a dìbò fún òun ló lè jà fún ẹ̀tọ́ àwa youth nínú ìlú yìí ẹ wá gbọ́ o kò tán síbẹ̀ o. second ni pé ẹ jẹ́ kí gbogbo wa pátákà mẹ́sàn-án pé a register voters card wa because láì ní voters card lọ́wọ́ ẹ wá o a lè dìbò ẹ̀ ń báwo la ṣe fẹ́ support ẹ̀ tó wà nílẹ̀ a ti mọ̀ pé barrister uh, Bayọ̀lé Davis a mọ̀ pé òun ni ẹni tó yẹ nípò láti tẹ̀lé. Hmm. Oh, olókájú ẹ̀ náà ní àkótán wọ́n ti bá wa kó àwọn posters kankan wa a máa pín fún gbogbo wa pátápátá ká kó lọlé ẹ má jẹ́ ká fi design àwọn rooms wa ẹ jẹ́ ká lẹ̀ sí àwọn àdúgbò káàkiri àwọn youth tí ò ní àǹfààní láti wà ń bí lẹ́nu ẹ jẹ́ kí a sọ fún wọn ẹ jẹ́ ká sọ àǹfààní tó wà ní the youth yẹ ká sọ fún ọ pátápátá ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. npp. progress. npp. progress. npp. progress. npp. progress. gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé èmi ni pa barrister Bayọ̀dé David. wọ́n ní wọ́n mi sí yín o wọ́n ní kí n sọ fún yín pé àwọn ò ní owó lọ́wọ́ láti kó fún àwọn youth pé bóyá kí wọ́n láti fi àwọn ọmọ pé bóyá kọ́ dìbò fún un wọ́n ní pé gbogbo pátápátá la mọ ẹni tó tọ́ àti ẹni tó yẹ fún wa nínú ìlú yìí so wọ́n ní pé ká ṣe ẹ̀tọ́ wa ká dẹ̀ ṣe gbogbo tó yẹ ká ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ ká dẹ̀ mọ ẹni tó tọ́. NPP progress NPP progress NPP progress. ṣé wo nǹkan tí mo fẹ́ jẹ́ kí àwọn understand ni pé kí ni akitiyan wa gan-an pàápàá lórí ẹni tá à tẹ̀lé yìí hmm. kí ni èrè tá a máa rí ṣé kò ní pé gbà tá a bá wa support ẹ̀ tá a ṣe gbogbo ẹ̀ tá a fi gbogbo ara ṣiṣẹ́ tán àwa kan ju asóhun alẹ́. ẹ má tó ká tó máa ṣàtúnwé asán mọ́ ẹni tó jẹ́ pé ìgbèríko méje tó wọnú ìlú yìí ló ti gbé transformer sí ló ti ṣe ètò bí iná àìbí ọ̀nà bó ṣe máa wọ ibẹ̀ gbogbo àwọn ọmọ láì níyà ló ti ṣètò fún wọn bó ṣe máa wọ òkè. ọ̀rọ̀ ló sọ npp progress npp progress inú mi dùn wípé gbogbo àwa youths. amọ̀kan tó tọ́ àdèmọ̀kan tó yẹ ṣebí ọ̀rẹ́ barrister báyọ̀ lé ni ẹ fọkànra yín balẹ̀ ẹ má wọrí the man is sure ó lè dá mi lójú wípé gbogbo nǹkan tẹ́ fẹ́ pátápátá báyìí ló máa ṣe fún yín. the man is sure ẹ má wọrí. Thank you ayé máa bàjẹ́ níbẹ̀ ṣe ń lọ ẹ̀ alójó yà bá yọ alójú owó ní kókó àbọ̀ owó sàtí ní rẹ̀ ẹ̀ ṣe bọ̀dà kù rẹ̀ ní jẹrẹ báyìí. ẹ̀yin ló pa tó wà wà bí ó rẹ̀ níbi bá wà wà ẹ̀ ṣe dúró yà yín ẹ̀ máa kú ẹ̀ lọ́wọ́. alábẹ̀jẹ̀ wẹgbẹ̀ ni wọ́n lọ ah! Ah! Ah! tòun ni bọ́lá lọ ẹ̀yin ló pariwo báyọ̀ lẹ́yìn ne kun tofa ya eh you dey wait for person for ya no dey wait for anybody wallahi make ah, i go abeg dey go asebe leave what you dey do wallahi tala ni ago kiran ah. fa wallahi dubu kure kasiya ni bari bojiya wallahi tala abu eh. dai rọra ṣe o rọra ṣe alágbára yóò rọra ṣe o rọra ṣe awẹ wúri kan kò ní kó má lọ kò ní kó má lọ èmi wúre kókó péré ayé má nífẹ̀ẹ́ mọ́ ọkùnrin má nífẹ̀ẹ́ obìnrin má nífẹ̀ẹ́ o lórí gbogbo tèmi àti ẹjọ́ ń dùn gbogbo ọkùnrin gbogbo lẹ́bọ̀ lóògùn rí wọ́n máa nífẹ̀ẹ́ ọkùnrin fi tẹ̀ obìnrin máa nífẹ̀ẹ́ ọkùnrin máa nífẹ̀ẹ́ sí ẹ̀ afẹ́fẹ́ ò fẹ́ kó má kàn ní okú lára ètí mo wí kárò òun ọmọ náà kò dé mú ṣe bẹ́ẹ̀ o gbogbo bó ṣe máa ṣe òun ni mo rí wọn lẹ́yìn bó ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ bó ti ṣiṣẹ́ bẹ́ẹ̀. Ou li pou kou li kouman sepil Ou kou li kouman sepil

try. it! quiet! I thought you were competent. So you are this, that, and he incompetent. Calling yourself Lady Gaga. Eh? Oh, boss. Ní kọ̀kẹ́ kiri yẹn ló ṣì tù. Tó o kú misjudge yẹn. boss. Get lost! Sorry, boss. see me right away. Yes. See me, see me now. You see today, forget tomorrow, cause what goes around comes around. I ṣára pọ̀ ábá, ọ̀tá fàsókè ìdò borí owó oh, yẹn. Ọmọ ọlọ́mọ ṣe ránṣẹ́ àti ìbábọ̀ náà tààrọ̀. Láti ní sọ́ká ìsọ̀tọ̀ parun mọ́. Àwọn aráàlú mi kọ̀ǹpléènì wẹ́ẹ́ wọ́n fẹ́ jẹ́ kíkí ní ìjáde ta dídẹ́pọ̀ ní ike ti gẹrun lé ebè níṣẹ́ ebè níṣẹ́ kò kí ní ìta ká lè fi dídèdè wọn nẹ́rù dídè ọ̀rọ̀ mi sọ́yẹ̀ ká lè fọkọ́ ṣọ́tọ̀ọ̀pù ẹnu wọn. àwọn boys ń bínú gan-an wọ́n dẹ̀ ń complain you were there nígbà tá a ṣe ní tẹ̀lé tí wọ́n dùn wípé mo wá la àwọn ọ̀nà tí yóò gbé wọn sílẹ̀ lọ́sọ̀wọ́ tí wọ́n ti wọlé and for the youth I told you you were there so kí ni wọ́n tẹ wọ́n sọ́ọ̀sì kí wọ́n complain about what mo sọ pé kọ́ máa jẹ́ kọ́ ra iye kọ́ máa ra ọjọ́ ọ̀la wọn kọ́ máa fún wọn lókun. no honourable your excellency ah, àwọn kókó wà tí mo fẹ́ kó yí ẹ by the special grace of God ó mọ̀ wípé èmi ni ọlọ́yàn bíi party chairman pati tó wà náà ẹ̀ ó dẹ̀ mọ̀ pé youth leader rẹ̀ ó dẹ̀ mọ̀ pé woman leader rẹ̀ àwa gọ́gọ́ ni a ní pati tó fẹ́ contest mi à ń jọ̀bẹ no listen à ń jọ̀bẹ sókè ní gbàgbà mo rí i pé ibi pẹlẹbẹ ló fi ń lélẹ̀ now people are complaining jẹ́ kí nǹkan kan yí ẹ èmi ò torí ọlọ́run ṣòṣèlú o torí nǹkan tí màá jẹ àti nǹkan táwọn ọmọ mi máa jẹ mo ṣe ń ṣòṣèlú yes mo gbọ́dọ̀ jẹ́ kó mọ yẹn mo wà pẹ̀lú ẹ látijọ́ torí pé a mọ̀ wípé ìwọ bẹ́tà ju owó ni kókó lọ láti jẹ́ gọ́fúnà wa nílùú yìí atẹsẹ̀kọ́bodò ọ̀ní hàn primary la fẹ́ ṣe yìí tó bá wọlé primary kan báwo ló ṣe wá fẹ́ ṣe ṣé pátì ló máa ma fund campaign yẹn it's not possible mo sọ pé látijọ́ ẹ̀ pé kò gbé mọ́tò fún mi òun sọ pé wàá máa rí mi wàá máa rí mi òun fún mi ní suspense youth leader rẹ mọ́tò ẹ̀ ń ṣe é sí káàkiri ìyálọ́jàre tó jẹ́ woman leader gbogbo wọn pátápátá kò ní mọ́tò. Ah, ó ń ṣòṣèlú báyìí náà àwa aládẹ wà pẹ̀lú àwọn grassroot ẹni mélòó ni wọ́n lè wọlé ẹ̀. nǹkan tí mo fẹ́ kó yẹ ẹ́ sí ni àwa ní dírẹ́sì inú ẹ̀ by special grace of God ìwọ́dẹ̀ lọ́lọ́ máa yàn fún wa gẹ́gẹ́ bí gọ́vnà. nǹkan tí mo fẹ́ kó yẹ ẹ ni pé lẹ́ẹ̀ni yìí mo fẹ́ ká end meeting yìí lónìí ká má ṣe àtúntò àárín kọ̀ọ̀kan mọ́ báwo ló ṣe fẹ́ ṣe tí o máa organize hundred million fún wa láti ná fáwọn aráàlú láti ná ní party house láti get in touch pẹ̀lú àwọn kan and then secondly a sọ fún ẹ ọmọ bọ́s ta need we need like twelve ọmọ bọ́s adẹ̀ ti yọ owó ẹ̀ ọ́dẹ̀ ní kankan roughly bi thirteen million ni adẹ̀ ní ó kéré ju ten tàfẹ́ lu gbogbo yẹn mo ní kí wọ́n abẹ sọ torí pressure wà lórí mi. ah kí ni bọ́ọ̀lù ẹ̀rí tẹ̀sà ní tiẹ̀ ojú tó wọ́n ní kókó lọ náà òun sọ̀rọ̀ ní kókó níwájú tiwa ìwọ la ní tẹ̀sí. sọ báwo ló ṣe fẹ́ ọ̀gá náà sọ̀rọ̀ ẹ̀mí lọ́ba inú mi dùn wọ́n ọmọ agbóhùn sí wọn náà lẹ́nu. tó bá dẹ̀ ti débẹ̀ tọ́lọ́ dẹ̀ ti gbé ẹ débẹ̀ torí pé àmọ̀ máa débẹ̀ are you getting my point àmọ̀ pé um, ẹ ṣe wọ́n very simple ma. Ọlọ́run ní kúrò làkàyè. àmì àmì. nígbà táwọn ọbẹ̀ mi tiẹ̀ máa ń fi gbogbo ara gbọ́n kan tó wọ́n ẹ̀ dígun wọ́n ẹ̀ tó ẹ̀. ìjẹ̀bú ni ìjẹ̀bú ni. wọ́n sọ pé àwọn yóò tún hàn mí mo dẹ̀ wọ́n káwọn yóò tiẹ̀ ọkọ̀ place. ẹ ẹ àgbo ṣe mi ti pẹ̀lú wọn you know that I'm for the youth now sir. ìtẹ́yìí wa tiẹ̀ sọ̀rọ̀ yẹn sí i pé òkè ibi tẹ́ ìsọ ti wá yé mi tó wọn nígbà táwọn sọ̀rọ̀ owó ni nígbà táwọn sọ̀rọ̀ owó ni ẹ̀yin náà wá jẹ ládìsá pẹ̀lú ọdún mílíọ̀nù náírà sà láyé bá fẹ́ bọ́ gbogbo nàìjíríà ẹni ẹ fẹ́ fún àwọn aráàlú ẹ yọ gbogbo àwọn aráàlú kúrò mẹ́wọ̀n ìgbowó lọ́wọ́ tẹ̀lé àwọn yóò ti tẹ̀ sọ ẹ̀dà pé wọn àwọn èmi ni àwọn pàtì tí ẹ yẹn náà àwọn pàtì leaders ẹ̀ ẹ̀ mo mẹ̀tọ́ mi fún wọn èmi àti wọn máa ń sọ̀rọ̀ fà the last Christmas wọ́n mú fún yín lápá I give you lápá mẹ́sà <laughs> gbogbo àwọn tó dẹ̀kú náà mo pín ẹ̀dìyẹ kankan fún wọn so mo mẹ̀tọ́ kí wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹ tó ló dẹ̀ pè é láìpẹ́ fẹ́ sanwó sukúl gbogbo ọmọ Nàìjíríà àbí kankan fún primaries lásán tí ó ti ṣú ọ̀pẹ́ mo máa jẹ bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ <laughs> mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ìyẹ̀tọ́ pọ́ọ́lù yìí ẹ̀tọ́ pọ́ọ́lù yìí ọlọ́wọ́n bá wọ́n ní kókó tẹ́yìn kọ́ ọ̀dẹ́mi ẹ mọ́ mọ̀ torí wọ́n ní owó mo dẹ̀ pé wọ́n ṣe àwọn àṣà ẹ ti máa gbà á. no no no no no no no no no no no listen listen nípa tó owó ní kókó yẹn owó ní kókó is no where to be found níwájú àwa listen owó ní kókó kódà àwọn ọmọ gbogbo delegate àwọn mi ló wà mi ò fún ní audience. fún primaries lásán hundred million naira no problem ṣe àmà. I think um, at this juncture, I need to excuse this uh, meeting. You need to excuse me, sir. Money, very, very important uh, thing to attend to in my chamber. Um, Emma má bínú wípé mi yìí lè fi kọ̀kọ́ tó pọ̀ sílẹ̀ ṣùgbọ́n owó mi mẹ́rin màá sọ fún ọ ní bá. Báwo ni bá? ẹ̀dẹ̀ ní kí n parí lé ẹdú ẹdú ẹdú ẹdú. ẹ̀jẹ̀ kọ́ lélẹ́yìn bọ́bọ́ yìí bá pa wèrè ni o àwọn ìyàwó tí ọba fi oògùn sẹnu bẹ́lẹ̀ sọ̀rọ̀ kọ́bọ̀ ní jáde jáde lápò eré ẹ̀kọ́ la máa sọ̀pọ̀tì. àṣà ni pé owó ni kókó bẹ́tà ilé bẹ́tà owó ni kókó òun la máa sọ̀pọ̀tì. ẹnu fún wájú yànmùyànmù ni. ta lóun fi fọ́ eight hundred times. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà olórí burúkú à ń tàn ni ṣe mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fún yín ni yí pé ẹ jẹ́ ká tètè gbárùkù tó wó ni kókó ẹ jẹ́ ká tètè gbárùkù tó olóṣèlú eléyìí eléyìí kó òòrùn òyìnbó tó kó. We'll be right back. sir. Um, sir, ẹ jọ̀ọ́ ẹ kàn fún twelve more hours. T twelve more. Hello? Hello? Fuck. Thank you.